ẹ dúró náà níbo lẹ ti fẹ́ rí ice cream rà báyìí anode korodu ewúrẹ́ òyìnbó wo nìyẹn. ṣé èdè lẹ́ ń sọ àbí english ṣé èdè lẹ́ ń sọ àbí english. ó ní anode ṣe bí àǹfààní gbà wọn ramata. ok bí kò mẹ́fà wọn kò tẹ́ yà. làǹdẹ̀wọ́ náà dá wọn lóhùn. apankúfọ̀. yeah what's pumping what's pumping what's pumping. mo ti win ni play game mọ́ èmi náà fẹ́ wà pẹ̀lú àwọn tó máa win nínú game yẹn. dẹ́pútà dẹ́pútà.